الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام تقبل الله سبحانه وتعالى bá tó tún yọ̀ǹda fún mi àti ẹ̀yin láti kí wọn tààrọ̀ ẹ̀yìn jàmá ọlọ́run kó ní fún kálukú wa àbẹ́ ọlọ́run ọba kó má jẹ́ kí ilé jẹ́ àkìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láyé wa dáadáa tí Allah ṣe fún kálukú wa ọlọ́run jẹ́ kí ọkàn kan kó bàjẹ́ dáadáa ọlọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lóòrọ̀ yìí látún ọ̀rọ̀ ọlọ́run ọba yìí òun ni ọ̀pákùtìlẹ̀ tí mùsùlùmí yóò fi máa tẹ̀lé tí ó fi gbé ìgbésí ayé ẹ̀ ọlọ́run bá lékè ọ̀rá ní afa hukumul jahiliya ìyàbẹ̀gbọ́n ẹlẹ́sàkádálì afa hukumul jahiliya ìyàbẹ̀gbọ́n kí ni ìgbà yẹn. ومن أحسن حكما لقوم يسمعون وما ومن أحسن حكما لقوم يسمعون ọlọ́run ọba ni ṣé ìdájọ́ jahiliya ò làwọn èèyàn ń tẹ̀lé afa hukmul jahiliya yabghun ìdájọ́ jahiliya tí wọ́n pè ní jahiliya ní ìgbà ìmọ̀ ìgbà òní ìgbà ìmọ̀ táwọn èèyàn ń lo ìgbésí ayé tàbí tí wọ́n ń gbé ìgbésí ayé ìbá ìfẹ́ ẹnu ara wọn ni wọ́n fi ń lò gbèsè ayé ń bẹ̀ tí wọ́n ń lo òfin àtọwọ́dá takàn báwọn àbá wa àbáwọn ìyá wa báwọn tó ti lọ pé báyìí lòfin máa mú àpẹẹrẹ òfin kan wá tí a bá ń lẹ̀ nílùú àyíníkà rẹ̀ tẹ́nìkan bá ṣẹ̀ báyìí wọ́n á ní ẹ lọ yá kí ni ìdùnnú yíya ẹ̀ bí kí wọ́n lọ kó property ẹ̀ kan tàbí kí wọ́n lọ pa ẹran sí lọ́rùn tàbí kí wọ́n lọ dáràn tó sí lọ́rùn òní wọ́n ní kò san hukumu kan ni ìdájọ́ kan àlùjá iléyà bàbá wo ní ìsìn àwọn ló kí ni sọ́lọ̀ ló sọ àbánúbi rárá bá ṣe bá wọn tí wọ́n ń lò nìyí nínú ẹ̀ náà lọ́dún ara ìgbésí ayé ni nínú ọdún tá a rí ní ọdún ìjẹṣu tẹ́bàdẹ̀ ọdún ìjẹṣu wọn ò mẹ́ẹ̀kẹ́ ẹgbẹ́ owó jàjàkadì wọn á gúnyán wọn ṣe oríṣiríṣi nǹkan ọdún kan ni kí nípìnlẹ̀ ọdún yìí ṣọlọ́ ló sọ pé ká máa ṣe ni rárá àṣàrí pé wọ́n ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì tún rí nínú òfin tó yẹ pé ìṣèyí wa náà ló fi ṣe kí ni ló fi bẹ̀rẹ̀ ọdún ojú wa ló fi ṣe kíni ló fi bẹ̀rẹ̀ irú ọdún olókè méjì takọtabo báyìí ìṣẹ́jú wa ló ṣe kíni ló fi bẹ̀rẹ̀ tó bá yá ń fi ẹ̀rùn kó àwọn kan ní ìṣẹ̀ǹṣe látàrí báyé lọ́dún olókè méjì takọtabo ṣé ìṣẹ̀ǹṣe sátìgbà wá ṣẹ̀ ló ti ṣẹlẹ̀ sábà láyé àwọn kan ní àbáláyé àbáláyé òkè kan àbá awata tá ìkàrẹ́ àwọn tó wá kàrẹ́ tí wọ́n ń gbé kàrẹ́ bá òkè níbẹ̀ àbí àbá àwọn dé tókè wá bá wọn bẹ̀ ní wọ́n ni àwọn kan lókè ẹ̀jẹ̀ ká máa sùn òkè yìí o afahọ́kùn jàìlíyà ìdájọ́ jàìlíyà ni wọ́n wá nínú ẹ̀ ni ọba léwu gbogbo ọba ṣe kí ni ó gbogbo ara wọn ìdájọ́ jàìlíyà ni. àmọ́ ń gbọ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá lọ́jọ́ wọn pé obìnrin míì lè wá sí ọjà ọba wa pé ọjà máa ń wà ní ẹ̀gbẹ́ ààfin kì í jìnnà sáàmì ọba kan ya ọmọdé wo ló pupa báyìí àbí ọmọdé ló fà báyìí àbí wo ló dúdú bí kóró ṣe báyìí ẹ lọ pè wá wọn kàn án iṣẹ́ sí bàbá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọba gbẹ́sẹ̀ lé kábíyèsí o àtẹ̀yìnṣẹ́ o àmọ́ àmọ́ tó sọ yẹn yóò jìyà sí o ṣùgbọ́n ọkọ rẹ̀ àtọdún keje ni wọ́n ti ń sìn kódà ọ̀túnla ní ọkọ rẹ̀ ó kàn wá wá ra àwọn nǹkan bí ìdọ̀ kankan ọ̀rọ̀ tó sọ yóò tún jìyà sí lọ́tọ̀ nítorí ẹ kó kàn sọ ni pé o ọwọ́ tó sọ yẹn yóò jìyà sí yóò ọba ọkọ̀ tó wá dá akọ̀ yẹn ó wọ́n ní ká lọ pè wá wọ́n á wá jù sẹ́yìn ọba lọ máa roko ṣe wàhálà ọba sọ di ìyàwó wee táwọn kan wá ní ah, dáhùn ọba balẹ̀ orí òun gbogbo nínú àwọn òfin burúkú òfin já ilé na wàhájà tí mùsùlùmí àwa mùsùlùmí a sí hukumu ní alẹ́ islam ìdájọ́ islam torí pé a ti jẹ́ mùsùlùmí ìgbésí ayé ja iléyà yẹn àwa ò bá wọn gbé àmọ́ tó máa ń yá ayọ̀ lẹ́nu jọjọ ẹni pé tòun ti bẹ́ẹ̀ lónìí àwọn mùsùlùmí mi mọ̀ sọ pé òfin ja iléyà yẹn òun ni ká máa lò kùránì ni ṣé òfin yẹn lẹ́fẹ́ máa lò òfin ìtọ́lọ̀ mú wá fún yín torí pé ẹlẹ́ẹ̀tì dìmọ̀ òmùmí òfin yẹn ló bá mu ibo ni mo wá ń lọ ibi tí mò ń lọ gan rèé o tá a bá ti lo òfin ẹ̀sìn yẹn tágbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eh, àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nínú wàhálà láàmú kù sí àpẹẹrẹ tí mo fẹ́ mú wá ò ní ọ̀rọ̀ mọ́ṣáláṣí wa níka rẹ̀ mọ́ṣáláṣí gbogbogbò àti yídi gbogbogbò central mosque and central aid tíjọba ìpínlẹ̀ Ondo kéde ṣíṣí rẹ̀ nígbà tí ó kù díẹ̀ tí rọmọdán ó parí tọ́lọ́sì kádàrá ká dù níbẹ̀ rọmọdán ti kí jímọ̀ méjì ṣe àpé àwọn kan wá lọ sí ilé ẹjọ́ wọ́n lọ ẹjọ́ amòfin àgbà nípínlẹ̀ Oǹdó àti ìmọ̀ọ́mù fúnra rẹ̀ wọ́n gbé lọ ẹjọ́ láti dájọ́ kílẹ̀ ẹjọ́ bá kí wàá ládájọ́ tí ò wò òun kí ni ó fi wò ṣé kura ló fẹ́ bá a wò ṣó ń ga kọ́ kura ó tún lè má jẹ́ mùsùlùmí èyí tó súnmọ́ ni pé kò ní jẹ́ mùsùlùmí bó sì jẹ́ mùsùlùmí kò ní lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣẹ̀ríà yóò bá wa fi òfin jahiliya òfin tí èyí ṣe ara ẹ̀sìn wa ní ìbá fi gbé ìdájọ́ yẹn jáde lílọ sílé ẹjọ́ àbá ìlọ ilé ẹjọ́ ẹ̀kọ́ ló kàn mí o ṣùgbọ́n àwa mùsùlùmí ní bùkátà ó ti pẹ́ tà fi ń sọ o pé yẹ kí ilé ẹjọ́ ṣẹ̀ríà ilé ẹjọ́ tẹ̀sù wọn máa lo ìdájọ́ ẹ̀sìn kó kalẹ̀ irú èyí rìn sí ẹ̀rí àlọ́ kódà láìgbà tí wàhálà ti fẹ́ bẹ̀rẹ̀ yẹn bẹ̀ lába ti lọ àwọn adájọ́ ṣẹ̀ríà àti wọn ni wọ́n ti wò pé kí lọ́lọ́run sọ kí lànà bí kí lọ́run sọ ìjọba ọkàn ṣe tẹ̀síìd ìjọba ń pèjì tẹ̀síìd sí ìjọba mú ìdájọ́ ilé ẹ̀ṣọ́ ṣẹ ẹni tí ò wọn kàn lápá ó ṣe ẹ rí ni. nígbà tí ìjọba ọba wa bá wa dá alẹ́ àwa fúnra wa ń kọ́ síjọba dì wá lọ́wọ́ mú àbí àwọn àjọ àdúgbò tá a máa ń jọ wọ̀nyẹn sẹ́ni tí wọ́n lọ pa ẹran sẹ́nìkan lọ́rùn wọ̀nyẹn síjọba ló bá yín gbé kalẹ̀ gbogbo yín á tẹ̀ tẹ̀lé òfin yẹn àbá òkèjọ àbí wọn kì í pé àdúgbò kí ló ṣe àwa mùsùlùmí tá a lè pé ká jókòó àwọn olùmọ̀ọ́nù wa tó kẹ́kọ̀ọ́ yẹn ká sọ pé kí ìgbà tíjọba ọba dálé ẹjọ́ tó jẹ́ pé agbára tí wọ́n wà ń bẹ káwa fúnra wa ní tiwa Tọrọ bá ṣẹlẹ̀ láàrin wa ká máa kó lọ ẹjọ́ tí wọ́n bá ti wá dá pé ń tọ́lọ̀ sọ táwọn ti sọ rí o kí gbogbo wa ó gbà ká náà lò. ìyẹn ni wọ́n pè ní ṣẹ̀rí àpalẹ̀ irú ẹ̀ ni wọ́n fẹ́ dálẹ̀ lọ́yọ̀ stéètì nígbà kan táwọn kan pariwo wọ́n fẹ́ máa dálẹ̀ ẹjọ́ ṣẹ̀rí alẹ́ o wọ́n fẹ́ mọ̀ pààyàn wọ́n mọ̀ o àwọn tó sọ bẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣe tí a fẹ́ ṣe nìyẹn o ṣé o yé nìyẹn wọ́n mọ̀ pé kì í ṣe ń tà ń sọ yẹn ṣùgbọ́n àwọn ò fẹ́ kó yé àwọn èèyàn wọ́n wá dàrú ẹ wá máa gbọ́ kì í ṣe tuntun lọ́yọ̀ stéètì tó ti wà ní mọ́ṣáláṣí ọjà àbá mọ́ṣáláṣí gbogbogbò Ìbàdàn tipẹ́tipẹ́ kódà wọ́n ti lọ ntàǹpè ní hudud criminal law hmm, wọ́n ti lórí níbẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún yẹn ọmọ kan wá jẹ́wọ́ pé òun ṣe zìnà kéèyàn fìyà zìnà jẹ òun ọkùnrin yìí kódà kọmíṣánná pólíìsì ìgbà yẹn wá jókòó sí mọ́ṣáláṣí ilé wọ́n dẹ̀ fún lẹ́gbàá hundred ó lóun fẹ́ẹ́ jẹgbà yẹn ó tẹ̀wọ́n lọ́rùn fẹ́ jìyà òun láyé níbi tó lọ́jà bá ìmọ̀ ń sọ yẹn àwọn èèyàn kó ẹjọ́ lọ ọkọ àtìyàwó tí wọ́n ń jà àwọn tọrọ wọn kó ẹ lọ wọ́n dájọ́ àwọn èèyàn tẹ̀lé wọn lò dáadáa tó wà lọ́jọ́ àbámbádùn bẹ́ẹ̀ irú ẹ̀ ní ìṣe wá wọ àwọn èkìtì èkìtì lẹ́gbẹ̀ẹ́ wa ń bí àwọn ti ní wọ́n dẹ̀ jókòó àwọn bíi mélòó kan wọ́n ti yan àwọn adájọ́ yìí wọ́n máa ń sọ ẹsẹ̀ kanúùsì wọ́n á wọ àlìkíngbà wọn á jókòó àwọn tó bá fínú fíndọ̀ pé ẹ bá wa fi ṣẹ̀rí àyànjú ọ̀rọ̀ wa yìí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ní jẹra wọn lówó eré ní òun jẹ́ lówó eré ló jẹun lówó eré ní iye báyìí ní eré ní ìṣiye báyìí ń jà sílẹ̀ ń jà sí business percentage báyìí ló yẹ kó fún mi gbogbo àwọn ìwọ̀n òwò kì í ṣe ọmọ èdè máa o ọ̀rọ̀ ọmọ èdè bá kọ́ láti ṣẹ̀rí àkọ́tù kankan ṣùgbọ́n ìjọba kọ́ ló ń sanwó adájọ́ ọbẹ̀ ìjọba ìjọba bá gbé jáde tí wọ́n bá tó o bá lò wọn ò lè mú ẹ̀ torí pé àwọn èsì ìjọba ṣùgbọ́n ìwọ fún rẹ tó bá jẹ́ mùsùlùmí ó yẹ kó lè tẹ̀lé tí wọ́n mú wa nígbà táwọn bàbá pè wá nínú ilé tí wọn ò lò fi hàn àwọn àgbàlagbà ah, òun ò lè kọ̀rọ̀ sáwọn àgbàlagbà lẹ́nu ó kọ̀rọ̀ ságbàlagbà lẹ́nu bọ̀ tó kọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu ẹ bá wà wá ìwé rẹ̀ sáwọn mùsùlùmí ìdájọ́ ṣẹ̀rí ààrẹ ìyẹn ká wà. sọ irú ọ̀nà stéètì lùdùn ìkàrẹ́ báyìí ní alẹ́ òní mọ́ta àmàdínà àbí ẹ̀kọ́ méjèèjì bọ̀ sójú kan kò sí lájú náà yẹn kọ́mítì yẹn ó ti ẹ̀yẹ káwọn àáfàá kan kóra wọn jọ pé mo ti sọrí tipẹ́ o lẹ́jọ́ kan tí mo ṣe ti pẹ́ ìgbà yẹn débi máa ń yí láyé wọn tí ìdí máa mọ̀ nílò ìgbà mo yẹ ìta yìí ń ìmọ̀ yìí ó yẹ ká ní lẹ́jì náà kò tẹ̀ sọ ń gbà yẹn ó yẹ ká ní tá lè ní mo torí lè jẹ́ ní mọ̀ nípa àṣẹlẹ̀ àkóyọ kó kàn kí wọn tó wà tó hmm? bá wà wọn á jókòó á máa ṣàlàyé gbogbo àwọn iṣu tó di wàhálà yìí àwọn ó ti yẹn nígbà yẹn lórí kò ní ẹ kò ní da tó kò ní di tó di yàrá kò ní da tó dà ó nígbà gbogbo àfa àbájọ pé báyìí ló yẹ kọ́rọ̀ bó jẹ́ pé lásìkò yìí ní ìsìn tábàlà fẹ́ dálẹ̀ báyìí ó ṣeé ṣe náà o ẹlẹ́dẹ̀ ó dọ̀yọ̀ ní àwọn Yorùbá ṣe wí ariwo ni ó pọ̀ ní ìmọ̀dí náà ń sọ bẹ́ẹ̀ o ìgbọ́n ọ̀rọ̀ wọn ọ̀yọ́ jìnnà òkè òkè wọn ni ariwo ṣẹ́kù tó tí mo fẹ́ sọ ni pé ó yẹ kó wà èmi tí n bá ní ọ̀rọ̀ tó rú mi lójú ìjà ìdí màá fi lọ kóòtù lọ́dọ̀ àtẹ̀mọ́ àlọ́ ti ṣẹ̀rí ààrẹ ìdájọ́ tí wọ́n bá tẹ̀ dá àtẹ̀mílọ́rùn ìwọ èbí wàá fi lọ jáwé fún yẹn wàá lọ síbẹ̀ lọ jáwé wọ́n á pè é bí ìyàwó tó lóun fẹ́ kọ́kọ́ òun tó jáwé irú ọkọ tó lóun fẹ́ kọ́ ìyàwó irú ọmọ tó sọ pé bàbá òun ò ṣojúṣe tó fi fẹ́ ta lé bàbá àbí ta mọ́tò ẹ̀ wá lọ bẹ̀ àwọn adájọ́ ṣẹ̀rí àwọn òun wọn pè dájọ́ wọn jáde irú ogún tí wọ́n pín tẹ́nìkan sọ pé wọ́n ṣíìtì òun báwo ni àwọn adájọ́ ṣẹlẹ̀ àwọn òwò kí ló mọ ogún náà dà àwọn tó fẹ́ẹ́ jogún dà ìwọ tó gbéjọ wá ogún òfin ẹ̀tọ́ ṣe ọ rárá èmi làbúrò bàbá yìí náà èmi ni mo àbúrò ẹ̀ èmi làbúrò wà náà nínú ìṣẹ̀rí à tí ẹni tó kú bá ti níyàwó tí wọ́n bímọ ogún ò sẹ́yìn àbúrò àtẹ̀gbọ́n mọ́ bí kùránì sọ ni èmi nìyá ẹ àwọn ọmọ yẹn kàn kó owó wọn fún mi ní kọ́bọ̀ wọn àgbà fáwọn ọmọ ẹ̀dẹ́ kẹ́yìn gangan tó jogún ìyá ẹni tó kú ìní ọkọ̀ jẹ bàbá ẹ ẹ ṣé bàbá tí wọ́n ń jogún ọmọ ní kíní kan ìdí tá a fi lé bàbá dànù yẹn kùránì dá kọ bàbá ẹni tó jáde bá kú ẹnìkan bá kú tó fi bàbá sáyé tó fi ìyá sáyé ó nípìn tiwọn nínú ogún bàbá kan jókòó lógún ó láwọn ọmọ yẹn kéré àwọn yẹn wá yarí pé àwọn òkéré àti ìtòun ti wà ní ẹsì rè ìkan lòun àlẹsẹ sí ní kòránì ó sọ pé ẹ kéré ṣùgbọ́n ogún yẹn dà wọn wá bá wọn ṣàlàyé pé táwọn ọmọ ẹ bá ti dé éèjì báyìí báyìí báyìí gbogbo ogún yẹn á kò fún un ìwọ tó wá bá wọn wò yìí ìwọ yóò kí n ṣe bàbá wọn àbúrò bàbá wọn ni o gbọ́dọ̀ ná kọ́bọ̀ ọ̀nà ogún yẹn ṣùgbọ́n ilé ò fẹ́ sọ ṣùgbọ́n torí pé a ti wá rí pé wọ́n gan pọ̀ èyí tó o bá ṣe nínú àmójútó ogún wọn yẹn tó bá yẹ o gbéṣẹ́ yẹn fún yàn iye tó yẹ kẹ́nìyàn gbà ìwọ náà ó gbà fún àpẹẹrẹ bàbá wọn ló kó kòkó ẹ̀kọ́ kó pọ̀ mí dáadáa tó bá gbé oko yẹn fún yàn wàá ná bíi three hundred thousand láti ṣiṣẹ́ ìwọ náà wàá gba three hundred thousand nínú ibẹ̀ torí pé ìwọ ló ṣiṣẹ́ torí pé wọn adúláwọ̀ ẹni yẹn ó nílé méje káà mẹ́jọ òǹgà oko kòkó ẹ̀jọ̀ kòkó bàbá àlọ́ ní báwo wá ní ṣé oògùn tèmi ń kọ́ Kùránì ọlọ́run nílò tọ́ ṣùgbọ́n Kùránì ní tó bá ti ní wọn ní kó má mú nǹkan kan nú ẹ̀ àti oògùn tó ń sọ yẹn ló dáa jù ṣẹlẹ̀ àtún ṣàlàyé wọn sì máa yànjẹ kò sí kò bá jẹ́ bísínẹ́sì tẹ́jọ́ lọ sí bísínẹ́sì ẹ̀ bá lọ amẹ́ríkà ẹ̀ bá jọ wọn ta ká gbogbo ẹ̀ ó wà ní ṣẹ̀ríà finance wọ́n ṣàlàyé èyí tí ẹnìkan bá dẹ́ pààyàn ṣẹ̀ríà ti irú ìdúmọ̀ọ́sẹ̀ kò ní níkàápa lórí ẹ̀ wípé àmì agbára ìjọba tó di wa nìsí wọn bá kó ṣèèṣì ni irú ìyẹn náà ń sìn yàtọ̀ kò ní sí pípa ẹni tó ṣèèṣì pààyàn nínú ìṣẹ̀lẹ̀ àwọn lè dáná wọ́n wá sọ fún ìtànà báyìí tó ṣe ní tó ṣe ní tó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so a ní bùkátà sí gàwa mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó dé gan. kò sí tó rọ́ǹgì o wọ́n ń jà sí mọ́mù ládùúgbò kan eléyìí ló máa jẹ̀mọ́ ìwé eléyìí ló ní jẹ̀mọ́ ẹ kó lọ sí ẹ̀rí akọ̀tù náà àwọn afá adájọ́ ṣẹ̀rí àwọn ohun ó wò ó ní ìsinmi ó sọ fún wáì pé àwọn méjèèjì gan kò sí ẹni tó lè jẹ̀mọ́ mú bẹ́ẹ̀ eléyìí kí ni ìdílé wọn fẹ́ jẹ mọ́ bàbá mi ni mọ́mù tó kú ó dẹ̀ ti gbà sọ tẹ́lẹ̀ pé tó ń bá kú èmi ni kí n bọ́ sórí ẹ̀ sí ìyá àwọn ti gbọ́ ìwọ ńkọ́ kílé lórí rẹ̀ ti jẹ́ láti jọ́ tí wọ́n ti ń jẹ mọ́mù ládùúgbò wa ilé wa ò jẹ́rìí ìdílé wọn fẹ́ jẹ wọn á gbọ́ méjèèjì wọn ẹ wá gbàdájọ́ ìjọba ẹ̀ báyìí wọn wá kọ ìdájọ́ yẹn gbégbé wọn kàn máa sọ̀rọ̀ méjì wọn kọ wọn kó gbogbo ọ̀rọ̀ ìkúrán àyà tó sọ pé oyè imam kìí ṣe ìran kìí sì ṣe ìyá agboolé wọn kìí jogún ẹ ìdí tí wọn ò fi lè jẹ mọmọ tọ́hún yẹn ilé wa ò jẹ́rí kùránì sọ pé ilé mi tẹ́ ẹ wọ̀ ẹ̀rọ méjèèjì ó sẹ̀ ni tí wàá lẹ́wọ̀ àwọn adájọ́ ṣe tí wọ́n á dá àwọn ará àdúgbò yẹn lẹ́kọ̀ọ́ àwọn ọ̀nà tí wọ́n gbà láti wọ́n á tún lè sọ fún kóòtù ṣẹ̀rí àpẹ́ ó ẹ bá wa yan imam ṣẹ̀rí àtún yàn wọ́n fún ní ìwé láti kóòtù pàpàpà ṣẹ̀mọ̀ kò ní sí ìnira mm-hmm. iṣẹ́ àwọn àfáà tí ó jókòó tá à ń sọ igan tó bá yá wọn ò ní ráyè lóko àtòdú wọn mọ́ o torí pé kéèsì tí ó wà wájú wọn gan wọn ò ní wọn á pọ̀ yóò tún ti wá di ojúṣe àwa mùsùlùmí láti máa mójútó jíjẹ àti mímu àti níná àti lílo iṣẹ́ wọn bá ti ń pọ̀ so ẹ̀sìn ò máa gbòòrò ẹ wá máa wo àwọn ìlú tí èyí ìlú Islam àmì tí jẹ́ pé àwọn mùsùlùmí bẹ̀ kéré wọ́n ní láwọn orílẹ̀-èdè ní ó ní wọ́n dẹ̀ ń lọ ọlọ́run kó ṣàánú wa ìyẹn jẹ́ sókè ìgbà tí mo fẹ́ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ aya yìí ló mú afa hukmu jahiliya yabogbo ṣé ìdájọ́ jàìlíyà làwọn wà ní. ṣé ruling of jàìlíyà is that what you are seeking for why tá a fi padà sí Islam tàbá àwọn kan wà ní láìpẹ́ ẹ̀ pàápàá ru àlàyé tá a ti ṣe pé tó fi hàn pé ìfẹ́ inú wọn ò ní ṣe kí ni kò ní máa bá lè fi wọn kò ní máa wọlé kò ní bá tẹ̀sí irú àwọn èèyàn yẹn gan gbogbo ọgbọ́n ni wọ́n dà tó bá di àwọn adájọ́ sí adájọ́ ṣẹ̀rí àwọn olè ń yẹ adájọ́ ìdọ́yọ̀ ọlọ́yà yọrọ nípa ọ̀ kalẹ̀ mm, ní adájọ́ náà ìyàwó oníyàwó tó ń gba ó gbá ìyàwó mẹ́ta ní kinní kan ìgbà tó wà ní Kánò ìyàwó èèyàn ló gbà ń ni o káwọn èèyàn má bàa lọ bẹ̀ subhanallah àwọn èèyàn burú gan-an tó ló jẹ́ pé enlightenment ká kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ya ìjẹ́ rẹ̀ ó rìnà ya rẹ̀ ìjẹ́ ẹ̀rin ó dìnà ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ìpè ládájọ́ bọ̀tí èèyàn gangan lòun náà káwá gbà pé nítòótọ́ ó lu ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ yẹn tún ní àǹfààní láti tún gbé òun kan lọlé ẹjọ́ yóò wá kúrò lórí àga adájọ́ yìí yóò wá bọ́ sí ààyè ẹni tí wọ́n àti ẹni wọ́n fẹ̀sùn kàn àwọn adájọ́ míì yóò wá jókòó wọ́n tún wá dá ẹjọ́ yẹn fún tó yẹ pé tòótọ́ ní ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ sọ kí ni ìdájọ́ sọ mo tún sọ bó ṣe rí ọlọ́run kó ṣàánú wa dáadáa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعلنا من الذين من الذين يستمعون القول ويتبعون احسنها ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين آمين السلام عليكم ورحمة الله وبركاته آمين dáadáa. Àlékún sọ̀rọ̀. Nípa ìjọ tó kárí jùmọ̀. Ọmọ kárí jùmọ̀. Ṣẹ̀ríà gbọ̀gbẹ̀ kan ti máa bí ìkórè. Ókè ọmọ ìlú yìí ni ó dẹ̀ jẹ́ ṣẹ̀rí adájọ́ ṣẹ̀rí àti nílẹ̀ Haúsá olùdí ọlọ́run olùkọ́kọ́ tó ọ̀dẹ̀ oko oríṣiríṣi ló lọ ọ̀dẹ̀ yìí àwọn ọlọ́run rẹ̀ náà wọn láti ìlú ìdílé lọ wọn mọ dé ẹni bíi àníyànjú náà ọmọ ìlà mi wọn fẹ́ ká tún lè sọ́dọ̀ bàbí ọ̀dọ̀ àdáfídá sílé kan bẹ́ẹ̀ lọ tí ò mú báyìí lọ. ìlú kan fẹ́ kí a máa yí láti ibi ọmọ ń fẹ́ni tàbí ìgbọ́n ọlọ́ba mi lọ́ra ìgbé ọmọdé tàbí fún ìmọ̀lẹ́ ilé ìgbẹ̀bí sílé bàbá rẹ nílò nínú òun bá níṣòro eléyìí ìlànà òtẹ́lọ́ ọ̀gá ìgbà ìjọ ìlú ìpàdé òtẹ́lọ́ ìpàdé òun yé báyìí ọ̀nà àbúrúṣe lọ. bá ní ní ìmọ̀ bá kiri tí wọ́n ní a lè rí sọ́là mélòó kan kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ṣàwọn dọ́ta kẹ máa ṣe bí bá ṣe mọ́. mi ní wọ. ẹ̀hẹ̀ yẹ. ìgbà tó fẹ́ sí ìwé kọ́kẹ́tà ń bọ̀ ẹ́ sẹ́yìn kọ́kọ́ fẹ́ àwọn nígbà tí wọn bá lọ mẹ́rin ládùúgbò gbé nínú kan títí síbẹ̀ a máa san lè díẹ̀ díẹ̀ ẹrù bẹ adájọ́ rẹ èyí tá ìbọn mi bá dáwọ́ ní ẹgbẹ́ alẹ́ mi lọ́wọ́ lọ́yẹn ọkẹlẹ ti lọ kẹlẹ ti lọ lọ́yẹn ọkọ ẹ̀wọ̀n lọ́wọ́ alẹ́ mi kọ́ ọ́ alẹ́ mi kọ́ tí gbogbo ó di ẹ̀ fún dájọ́ ó lẹ́ni tá ìtàn bá ẹ lọ́nu ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà taba tún lè ṣe taba lè dùn Atu lè sá a tún dára èèyàn wọn lè dé sọ ilé bí ẹni máa wọn máa fi máa fi fi sábà dùn ní ẹjọ́ rẹ àìkọ́ bá ti fi kékeré ìtẹ́n àwọn amágbòrò sí ìgbọ́ta ilé ìlú ẹ̀tọ́ wa dìbẹ́lọ́pẹ̀ ẹ̀ka. ọlọ́run kó ràn wá lọ́wọ́ ọlọ́run kó ṣe ní rọrùn àwọn ìgbìyànjú ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ náà ni tá à pè ní enlightenment enlightenment ni pé ká láwọn èèyàn lọ́yẹ̀ ní yorùbá ẹ̀ ìlanilọ́yẹ̀ kìí ṣe ìlàwọn èèyàn lójú ìlanilọ́yẹ̀ ká ṣàlàyé pé pélé ti tán a rí pé kọ́lẹ́ lómi nǹkan tó ń tako nǹkan kìí ṣe kó ṣèkà ò wà láìyẹ lómi kìí ṣe pé fẹ́ẹ́ mú òun rò pé bó ṣe dáa nìyẹn tàbí ó ṣe rí tí wọ́n bá ṣàlàyé ó ní ah, ah. àṣìbá ìlú ti yẹ kó kò yé tẹ́lẹ̀ ọlọ́wọ́ fún wa lọ́wọ́ ìzákùnrin lọ́fẹ̀ẹ́ wọ́n lọ́wọ́ àìlẹ́mù ojú pé wọ́n náà rẹ́wì náà sáwà lẹ́kọ̀ọ́ náà